alhamdulilayi rabil alamin fuma salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa masalaka sunnatahu ila yomidin adúpẹ́ fún Ọlọ́run ba atọrọ àlékún kí àti àlékún gẹ fún anabi sallallahu alayhi wa salam èyí ni àkọtún ètò yín ètò wa hudan wa bushra eléyìí tí ọmọ ogun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí a sì mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹrìnlá nínú oṣù ramadan kí Ọlọ́run bá kí ó gbà ní ìjọsìn fún wa ẹ jẹ́ kí a farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ lọ́kan ọ̀jọ̀kan látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà Sharafdin Gbadebo Raji kí ọlọ́ba kí ó ṣe rọrùn fún wa bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àlàyé tí ibi tí a bọ̀rọ̀ wa dé òun ni àwọn orí eléyìí tí ó fún ẹni tí ó bá kọ̀ láti ṣe sọ́láàtì àbí ẹni tó ti kọ̀ pé sọ́láàtì jẹ́ ara ẹ̀sìn Islam ilé ìtọ́nà fẹ́ràn nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ni ibi tí abala yìí wà dé tẹ́lẹ̀ ẹnikẹ́ni tó bá ti kọ̀ pé ara ẹ̀sìn Islam tọ́nà fẹ́ràn nàbẹ sallallahu alayhi wa sallam àwọn náà ni sọ́láàtì ṣe nílé ayé ń bì àbẹ́ni tó ti ẹ̀jẹ̀ wípé òun gbà pé ara rẹ̀ ni ṣùgbọ́n àwọn ní í ṣe nítorí ọ̀rọ̀ ju àbí ìdíwọ́ bákan náà tó bá jẹ́ni tí ń ṣe àmójútó ẹnìkan gẹ́gẹ́ bí àwọn ọmọ kéékèèké tó ti pé wọn kó sí lọ́dọ̀ kó máa jẹ́ wàlíì lórí wọn á gba wọn kú lọ́dọ̀ rẹ̀ nítorí pé ẹni tí èsì mùsùlùmí kò tọ́kọ́ jẹ́ wàlíì ìfẹ́ni tó jẹ́ mùsùlùmí. bákan náà tó bá jẹ́ni tí ń ṣe àmójútó àwọn ọmọ rẹ̀ kéékèèké lẹ́yìn ìgbà tó ṣe wípé òun àti ìyàwó rẹ̀ wọ́n kọra wọn sílẹ̀ wọ́n fa àwọn ọmọ ilé lọ àbí tó tẹ̀ wọ́n pé sọ láti òjá kan nínú ẹ̀sìn islam tó lọ́n fi rán nàbì sallallahu alaihi wasallam oníjogún ẹnìkan ẹnìkan sì ní jogún ọ̀nà tó bá pa ẹran tó bá dù àní jẹ kò sì tọ́ kírò rẹ̀ ọwọ́ mẹ́ka kọ́dà àyíká mẹ́ka wọn nígbà láyò nítorí pé káfíìrì ah òbúrò òbúrò ìwọ tó kọ ìgbésọ látara ẹ̀sìn islam ni pípọ̀ àbí ìwọ tó tiẹ̀ gbà pàrọ̀ ẹ̀sìn islam ṣùgbọ́n tó sì pọ̀ kọ́ láti máa ṣe òbúrò pípọ̀ tírò rẹ̀ bá kú tíru ẹ bá kú ẹni tó ní sọ láti kì í sára ẹsìn islam tíru ẹ bá kú wọn àwọn níwẹ̀ wọn sì ní fàṣọ ọgbẹ̀yìn sí lára wọn ní ṣe sọ láti sí lára wọn sì ní sin sórí tí àwọn mùsùlùmí nítorí kọjọ́ kan nínú àwọn mùsùlùmí ẹnìkan ní ṣàdúrà fún pé kọ́lọ́ àbọ̀ kẹ bẹ́ẹ̀ ẹnìkan ní jogún rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkẹ́yàmù kí wọ́n máa nínú nágbèrè kése lè ànáhò káfíìn nítorí pé kèfèrí ni ẹni tó bá fi sọ̀láàtù sílẹ̀ tó fi sílẹ̀ pátápátá tí kìí ṣe rárá kèfèrí lẹ́lẹ́yìn ó ti fẹ̀sìn islam sílẹ̀ ẹni tó bá ṣe pé ìdákúrekú ló máa ń ṣe sọ̀láàtì yóò ṣe láàárọ̀ kò ní ṣe lọ́sàn kò sì ní ṣe lálẹ́ abálẹ́ nìkan ló máa ń ṣe sọ̀láàtì kò ní ṣe tọ̀sán kò ní ṣe tàárọ̀ irú àwọn wọ̀nyí báyìí abẹ́ni tó ṣe pé tó bá ti sọ̀láàtì jọ méjì yóò sì pa ti fọ̀sẹ̀ kan irú àwọn eléyìí àwọn ní pè ní kèfèrí o ṣùgbọ́n pò kí ìlà pè wọ́n ó sì ń sẹ́ á sì pè wọ́n ẹni tó ń dá ńlá ẹni tó ń ẹni tí ń ṣe ọlọ tí sì ń ṣe anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọláwo ní bẹ fún mùsùlùmí kíkọ́ máa dúró ti sọ́láàtì ọláwo ní bẹ fún mùsùlùmí kíkọ́ dúró ti sọ́láàtì kásìkò rẹ̀ ó fi tó kéèyàn dúró nu mọ́sálásí kásìkò sọ́láàtì ó fi tó abu hurayra radiyallahu anhu ọgbà ẹgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ránṣẹ́ ọlọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn lànà bí sọ pé la yazalu al fi salatin ma kana وتقول الملائكة اللهم اغفر له اللهم ارحمه حتى ينصرف أو يحدث متفق عليه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم ولا يقول لهم كنية بينين صلاة لكن باتو باجوكو سايه توتسي صلاة تلا تندرو دي صلاة من ملائكة وما سدوافا بي اللهم اغفر له اللهم فريج اللهم ارحمه اللهم كي حتى ينصرف títí tí ó fi jáde kúrò nínú mọ́ṣáláṣí yẹn ọ̀ yọ̀dẹ̀ àbí títí tí ó fi so nígbà tó bá so gbà náà ni màlẹ́kà ò ní ṣàdúrà fún wa àbájáde kúrò nínú mọ́ṣáláṣí yẹn ni màlẹ́kà ò ní ṣàdúrà fún wa alimami Bukhari àti Muslim ló gbà wá a jẹ́ pé ọlá ńlá ń bẹ fún pé ká tètè dé mọ́ṣáláṣí kó tó di pé àkókò sọ láti gan tó kéèyàn ti wà nínú mọ́ṣáláṣí ọlá ńlá ń bẹ ń èèyàn wà nínú mọ́ṣáláṣí lọ́nà tó ṣe pé yóò máa dúró de sọ́láàtì yóò sì jẹ́ni tó ṣe pé yóò ṣe tahiyatul masjid tó bá ti wọnú mọ́ṣáláṣí yóò wá jókòó kàbí tọ́wọ́ àyàn yóò máa retí àkókò sọ̀dá báyẹn ni tí ń kí alukur'an abẹ́ni tí ń ṣe àfọmọ́rúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ wa ṣàdúrà fún títí tí ó fi dìde kúrò ní àyè ibi tọ́wọ́ àyàn kí ni ọlá ti ń bẹ fún ká máa rìn lọ sí mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tá a bá ti ṣàlùwàlá láti ilé والله وني بيفون كاني بسوي مسلاس ناي بدات سيال ولا وأنا ما حديث أو أن تتوقع سيلي أبو هريرة رضي الله عنه أبو البوار ولا تدع ندوة محمد صلى الله عليه وآله وسلم قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطواته إحدى كانت كانت خطوتاه إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة أخرجه مسلم Abu Hurairah radiyallahu anhu sọ yìí pé ìránṣẹ́ Ọlọ́run bá ike àti Ọlọ́run bá kọ ọmọ bá sọ yìí pé ẹnikẹ́ni tó bá ṣe ìmọ̀ra nílé rẹ̀ lẹ́yìn náà tó wá lọ sí mọ́ṣáláṣí tó wá gbéra láti ilé rẹ̀ tó lọ sí ilé kan nínú àwọn ilé ọlọ ọlọ sí mọ́ṣáláṣí kan nínú àwọn mọ́ṣáláṣí nítorí àti lè lọ bá ṣe ọ̀kan nínú àwọn sọ̀dáwà tó tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyànlélórí ìgbésẹ̀ rẹ̀ méjèèjì yóò ní ìtumọ̀ ọ̀kan nínú méjèèjì ọlọ́run máa fi pẹ̀sẹ̀ rẹ fún èkejì ọlọ́run fi máa ṣe àlékún àgbéga ipò fún alimami muslim ló gbà wá rírìn lọ sí mọ́ṣáláṣí kò dàbí ká máa rìn lọ sílé tẹ́tẹ́ rírìn lọ sí mọ́ṣáláṣí kò dàbí ká máa rìn lọ sílé ọtí rírìn lọ sí mọ́ṣáláṣí kò dàbí ká máa rìn lọ sílé àlè rírìn lọ sí mọ́ṣáláṣí kò dàbí ká rìn lọ síbi tíbi tẹ́ fẹ́ bá tọmọlàkejì jẹ́ rírìn lọ sí mọ́ṣáláṣí kò dàbí kó máa rìn lọ sílé babaláwo rírìn lọ sí mọ́ṣáláṣí kò dàbí kó máa rìn lọ sílé àwọn oníyẹ̀wò mọ́sálásí mọ́sálásí mọ́sálásí kí ló á dé tí wọ́n fi kúrú ẹ̀sìn síbi à ń lọ sí mọ́sálásí wọ́n yẹ rí ọ ní mọ́sálásí àyàfi lẹ́ẹ̀kan láàrin kí ló dé tó fi jẹ́ pé wọ́n yẹ rí wọn mọ́sálásí àfi bí ìgbà tí èsì mùsùlùmí irú ọlá ńlá yìí báyìí ń fọ ọrù lójoojúmọ́ ọ̀jẹ́ ni tọ́jọ́ kan nínú àwọn tó darapọ̀ mọ́ àwọn ènìyàn sí náà láwọn mọ́sálásí gbogbo Abu من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم ومن خرج إلى تسبيح الضحى لا ينصبه إلا إياه فأجره كأجر المعتمر وصلاة على أثر صلاة لا لا لغو بينهما كتاب في عليين أخرجه أبو داود ندوى محمد صلى الله عليه وآله وسلم ولمن خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة أن كانت تبجى دينير لين بتتسي الولالات لوس صلاة تجونين فأجره كأجر الحاج المحرم إسان يودا غيب يالالا جي إحرام سبحان الله تريبو سالوالالات لير لا تلوس صلاة تجونين إسان يودا غيب يسان الاجي إليه تسيقو بإحرام فحج ومن خرج إلى تسبيح الضحى ẹni tó bá sì jáde láti lọ ṣe sọ̀látù dọ́hà la yansibuhu illa iya tó jẹ́ pé nǹkan kan kọ́ ló gbé e dìde láti lọ sí ibi tí ó ti ṣe sọ̀látù dọ́hà yẹn àyàfi sọ̀látù dọ́hà fa ajruhu ka ajri al-mu'tamir ẹ̀san rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹ̀san ẹni tó ṣe umra wa salatun ala athari salatin la wọ́n kọ orúkọ rẹ̀ sínú àwọn ẹni tí ń bẹ láyè tó ga jù Abu Dawud ló gbé àdìsí jáde eléyìí túmọ̀ sí wípé kéèyàn ó gbìyànjú láti jẹ́ ọ̀kan nínú àwọn tó máa lọ sí mọ́sálásí láti lọ sin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀n bẹ nínú nǹkan tó yẹ ká mójútó nítorí ọlá ńlá àti ẹ̀san ńlá eléyìí ti ń retí àwọn tí máa ń ṣe léyìí báyìí àmọ́ kí mọ́sálásí ilé ọlọ́run ọba ni ilé ọlọ́run ọba ó sì jẹ́ àyè tó ní àpọ́nlé jù lórí ilẹ̀ àwọn èèyàn sì máa lọ sin ọlọ́run ọba nítorí kí wọ́n lè bá rí dáadáa ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbani kí ló tí wọn náà ní darapọ̀ lónìí kọ́ darapọ̀ mọ́ àwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n ń sin ọlọ́run ọba láwọn mọ́ṣáláṣí gbogbo nítorí kí oríire ó lè bàjẹ́ tiwa. sọláàtì tá à ń ṣe à ń bùkátà láti jẹ́ ẹni tí ó ní alkhushu' nínú sọláàtì wa òun náà ní ìtẹríba ọkàn kí ni máa ràn yàn lọ́wọ́ láti jẹ́ ẹni tí ó ní alkhushu' nínú sọláàtì rẹ̀ àwọn nǹkan tí máa ràn ni lọ́wọ́ tí máa jẹ́ ká ní ìtẹríba ọkàn nínú sọláàtì wa àwọn náà a sì fi sínú sọ̀láàtì wa kálíbà ní ládà tó pọ̀ ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí ni hudurul qalb ká jẹ́ kí ọkàn wa kó wà nídìí sọ̀láàtì tá à ń ṣe kò sáǹfààní nínú sọ̀láàtì tá à ń fara lásán ṣe tó sì pé ọkàn wa kò sí ńbẹ̀ síbẹ̀ tí mà pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ara lásán ni wọ́n fi ń ṣe sọ̀láàtì ọ̀tọ̀ níbi tọkàn wa wà ọkàn ẹlòmíì ti kú ó ti kú nínú mọ́ṣáláṣí kọ́dọ̀ ó ti jáde kúrò nínú ìlú tó wà ó ti fìpínlẹ̀ tó wà sílẹ̀ ó ti débò mi irú àwọn sọ̀láàtì báyìí sọ̀láàtì tí ò lẹ́mìí kò ní ìtura rárá bákan náà nínú nǹkan tí máa ràn yàn lọ́wọ́ téèyàn fi máa ní tẹríba ọkàn nínú sọláàt òun náà ni kéèyàn ní àgbọ́yé kó gbọ́ àgbọ́yé nǹkan tí ń kà nínú alukur'an kó ní àgbọ́yé rẹ̀ tó bá jẹ́ pé wọ́n ní lè máa mú àbí tó bá jẹ́ pé wọ́n lọ ń dá sọláàt sí tó bá sì jẹ́ pé ẹ̀yin lè máa mú lọ wà kó jẹ́ ni tó lágbọ́yé nǹkan tó ń gbọ́ lẹ́nu lè máa mú nítorí pé tá à ń bá ń fi ọkàn bá ní tí máa mú kà lọ tá à ń sì ń gbàgbọ́yé nǹkan tí lè máa mú kà ohun tó dájú ni pé ọkàn wa kò ní kúrò nídìí sọ́láàt ó pàtàkì púpọ̀ kó jẹ́ pé ọkàn wa kò gbófò jìnnà sí nǹkan tá à ń gbọ́ lẹ́nu límáàmù bákan náà kájẹ́ni tó ṣe pé yóò máa ṣe àgbéga ọlọ́run ọba ẹlẹ́dàá o iwájú ọlọ́run ọba ni mo wà ọlọ́run ọba ni mo ń fi sọ́láàt sìn mo gbọ́dọ̀ ṣe àgbéga ọlọ́run tí mo bá ti ń ṣàgbéga rẹ̀ ohun tó dájú náà ni wípé ìtẹríbọ ọkàn wà fún mi kí ni máa bí ṣíṣe àgbéga ọlọ́run ọba wa òun náà ni ká máa bí ọlọ́run ọba wa ti ṣe gbangba tó ká sì mọ bó ti ṣe tóbi tó téèyàn bá mọ bó ṣe gbangba tó tóbi tó eléyìí ọ̀ràn yàn lọ́wọ́ láti ṣe àgbéga rẹ̀ bákan náà kéèyàn ó sì mọ báwo lèèyàn ga alára ti ṣe yẹpẹrẹ tó báwo làwa ti ṣe yẹpẹrẹ tó tá a bá mọ bá ti ṣe yẹpẹrẹ tá a já mọ nǹkan kan tó eléyìí yóò bì ká jẹ́ni tó ṣe wípé ó ní ìtẹríba ó ní ìtẹríba àti ìtẹríba ọkàn fọlọ́run ọba ẹlẹ́dàá wa tí eléyìí bá ti wà bẹ́ẹ̀ nítorí náà ni pé yóò rọrùn fún wa láti jẹ́ ẹni tó so pé ń sin ọlọ́run ọba ti tẹríba ọkàn ti tẹríba ọkàn. bákan náà nínú nǹkan tí màá ràn yàn lọ́wọ́ láti jẹ́ ẹni tó so pé ó ní ìtẹríba ọkàn nínú sọ́lá òun náà ni kéèyàn mọ kéèyàn mọ títóbi ọlọ́run fún ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí ṣáájú kéèyàn sì mọ bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó ti ṣe ní agbára tó nítorí pé tá a bá máa bọ́lọ̀ ti ṣe lágbára tó á mọ bí ọmọ ènìyàn bó ti ṣe lẹ́tọ́ tá a bá máa bọ́lọ̀ ti ṣe lágbára tó á ní ìtẹríba ọkàn fọlọ́run ọba alágbára yìí yóò sì yóò sì yé wa dájú wípé àwa tá a jẹ́ èèyàn nítọ́ dájú náà ni wípé alẹ́ púpọ̀ ẹni tó lẹ kí wọn lò lè dá sí ò lè dá nǹkan kan sí nínú nǹkan tí máa rán yàn lọ́wọ́ láti ní ìtẹríbọ kan nínú sọdá òun náà ní kájá ni tí ń ran kan ọlọ́run ọba wa kájá yìí pé sọdá ti tá à ń ṣe àárín kan àti rẹ̀sán gbà lọ́dọ̀ ọlọ nítorí pé tó ń bá ran kan láti rẹ̀sán gbà lọ́dọ̀ ọlọ wàá rí i pé ọkàn ò ní gbòfò sí sọdá ti tó ń ṣe tọkàn bá ti gbòfò sí sọdá ti téèyàn ṣe ẹ̀san wo gbà lọ́dọ̀ ọlọ́run látàrí pé ọkàn ò sí ń di ẹ̀sìn tó ń ṣe ọkàn rẹ ò sí díẹ̀ sí tó ń ṣe kò lè sí ládàá ń bẹ̀ lọ títí nínú nǹkan tí máa ràn yàn lọ́wọ́ téèyàn máa fi nítẹríba ọkàn nínú sọlá òun náà ni kéèyàn jẹni tó ní ìtìjú kéèyàn ní ìtìjú ìtìjú ọlọ́run ọba ẹlẹ́dàá wa kéèyàn ní ìtìjú ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú tí máa ràn yàn lọ́wọ́ téèyàn máa fi ìtìjú ọlọ́run òun náà ni kéèyàn marú ìdẹ̀ra ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣebí iṣó lọ́lọ́kùnrin fi dúpẹ́ lọ́rọ̀ wa ṣebí ibi tó ti ẹ ká dúpẹ́ fọlọ́ náà ládùn ti máa ṣẹlọ èèyàn tara rẹ̀ mà wípé aláṣẹ ètò lò tó bá sì ti mà ṣe ètò rẹ̀ yọ ọ̀rọ̀ Ọlọ́run púpọ̀ láti túbà lọ sọ́dọ̀ lọ Ọlọ́run ọba kò sí wa lọ́kàn nínú ẹni tí ò ní tìjú Ọlọ́run ọba wa. bákan náà ó dáa púpọ̀ ó dáa púpọ̀ wípé èèyàn jẹ́ni tí ń sunkún láti fi láti fi ìyẹpẹrẹ hàn níwájú Ọlọ́run ọba ẹlẹ́dàá wa pàápàá jùlọ tó bá rọyìn lọ́rùn láti máa ṣe bẹ́ẹ̀ nínú sọ láti yìn eléyìí náà tún ta ọkàn èèyàn jí láti mọ̀ wípé iwájú ọlọ́run ọba tó ga iná lèèyàn dúró sí a sì ti mọ̀ pé ànábì muhammed sallallahu alayhi wa sallam a máa sunkún lórí sọláàtì rẹ̀ ṣùgbọ́n tí bá ń sunkún kìí wu kìí sì gbóhùn sókè ńṣe ni ẹkún ànábì sallallahu alayhi wa sallam máa já sí pípé omijé a máa jáde lójú rẹ̀ àwọn èèyàn sì máa gbọ́ pípé ọkàn rẹ̀ ń kùn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí kòkò tí ṣe máa kùn ní ìgbà tómi bá ń hó nínú rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ó máa ń sunkún nígbà míì nítorí ìpáyà ọlọ ó sì máa ń sunkún nígbà míì nítorí ìbẹ̀rù tó ní lórí àlómà rẹ̀ àtàánú tó ní lórí wa ìgbà míì ànábì àsì máa sunkún nítorí àánú tó ṣe fẹ́ni tó kú ìgbà míì ànábì àsì máa sunkún nítorí pọ́gbà Kùránì ìgbà míì nígbà tó bá gbọ́ àwọn àyà tó lọ́wọ́ bá ti ń ṣèlérí ìyà ìgbà míì tó bá gbọ́ àwọn àyà tó lọ́wọ́ ti ń ṣàdéhùn ìkẹ́ àti pé nígbà tí wọ́n bá tiẹ̀ dárúkọ Ọlọ́run Ọba tí dárúkọ àwọn àdẹ̀rọ Ọlọ́run Ọba wa àti àwọn oore rẹ̀ lóríṣiríṣi tó ṣe fáwọn ẹrú rẹ̀ anabi àmà sunkún ìgbà tó máa sọ tànàbí bá gbọ nínú Al-Qur'an nípa ìròyìn àwọn tó ti síwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabi sallallahu alaihi wa sallam àmà sunkún tọ́ a sì rí i pé àwa náà lára àwọn náà ń bùkátà káti ẹ̀rí kan náà àwọn nǹkan wọ̀nyí tí wọ́n gbọ́n náà lẹ́kùn náà ti kó tiẹ̀ ronú pọ́ yẹ kí wọn náà bẹ̀rù ọ̀nà kó tiẹ̀ ronú pọ́ yẹ kí wọn náà páyà ọ̀nà báwo ló ti ṣe fẹ́ jólùgbàgbọ́ òdodo nígbà tó ṣe pọ́kàn rẹ kọ̀rọ̀ sọ ọkàn rẹ ọ̀rọ̀ sí tọ́lọ̀ líle koko lọ́kàn rẹ máa le. wáyé o asọ́láàt ó sì ń bùkátà pé tásìkò àti ṣe bá tó ká pèpè fún lẹ́yìn tá a bá pèpè fún tán ńgbà tá a bá sì bẹ̀rẹ̀ rẹ̀ ká sì kàmá. ẹ rí al-adhan ìpèpè fún sọ́láàt òun náà ni ìjọsìn fọlọ̀ pẹ̀lú ṣíṣe ìkéde pẹ̀lú àwọn gbólóhùn kan tá a dáyà sọ́tọ̀ pé àkókò sọ láti kan pàtó ti tó ìjọsìn fọlọ̀ látàrí ṣíṣe ìkéde pẹ̀lú àwọn gbólóhùn kan tá a dáyà sọ́tọ̀ láti ṣàfihàn pákókò sọ láti kan pàtó ti tó eléyìí ni wọ́n ń pè ní al-adhan ìpèpè fún sọláàtì. ní ọdún alákọ̀ọ́kọ́ lẹ́yìn hijra nabi wa muhammad sallallahu alayhi wa sallam iná ni wọ́n ṣe ìpèpè fún sọláàtì lófin nínú ẹ̀sìn islam ní ọdún alákọ̀ọ́kọ́ kí ló dé ìdí ìwò tí wọ́n fi ṣe ìpèpè fún sọ́láàtì lára òfin ẹ̀sìn Islam lára àwọn àdéhì òun náà ni pé a fẹ́ láti máa kéde fáwọn èèyàn bí àkókò ti tó kán lè bá àwa kójọpọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wọn ní àyè kan náà láti wá sínú ọ̀hún bá wa nítorí pé sọ̀láàtì jamaa oore pọ̀ nínú rẹ̀ tó pọ̀ yàtọ̀ sí kónkálukọ́ ọmọ dá tiẹ̀ sí láyé rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àníkà sínú jamaa oore pọ̀ ń bẹ púpọ̀ fáwọn ẹni tó bá kópa ń bẹ ọ̀wá ní rọ̀ wá lọ́rùn láti rí àwọn èèyàn yìí kójọ àyàfi látàrí ìkéde ìkéde tá a wá sí táwọn èèyàn fi kójọpọ̀ láti wá sẹ́sìn yìí láyè kan náà òun náà là ń pè ní al-adhan bákan náà nínú àwọn àdí tọ́fà tí ṣẹ̀ríà fi ṣe kápùpè fún sọ́láàtì lófin òun náà ní àwọn èèyàn míì wà pé wọ́n ti gbàgbé ara wọn kalẹ̀ wọ́n ti fọ́nú fọ́ra kalẹ̀ báwo láti ṣe rán wọn létí pé àti sinọ́ ọmọ kan àsìkò sì ti tó báyìí báwo láti ṣe rán ẹni tó ti gbàgbé létí wípé ẹ̀yin náà wá ṣe sọ́láàtì kò sí ọ̀nà tá a fẹ́ gbà àyàfi pẹ̀lú ìkéde yìí báyìí torí ẹ̀ kéèyàn ò lè bá àjẹni tó ṣe pé yóò gbéra láti lọ bí àti sórí rẹ̀ ó ń bùkátà kó gbọ́ ìpè tó bá sì ti gbọ́ ìpè ìpè tó sì pa àdójú rẹ̀ kọ́ mùsùlùmí torí kí orí ọmọ bá fòrò mùsùlùmí ò gbéra pa òun náà lọ síbi tó ti sìn lọ eléyìí ni àwọn sábàbí tíṣẹ̀rí àfìsíkápẹ́pẹ́ lọ sídìí àsọ̀lá tó fi ṣe lófin ẹ wàá rí al-iqama iqama òun náà ní gbólóhùn táwọn fi ń jọ́sìn fọlọ́ nípa kíkéde wípé ẹ̀yin èèyàn dìde o ẹ dìde o ó ti tó àsìkò láti bẹ̀rẹ̀ sọ́láàt ẹ dìde àti fẹ́ bẹ̀rẹ̀ sọ́láàt àwọn gbólóhùn kan tá a yà sọ́tọ̀ eléyìí tá a máa lò láti fi kéde wípé àsìkò ti tó tí kálukú gbéra dìde láti ṣe sọ́láàt ìdájọ́ pípèpè fún sọ́láàt àti ṣíṣe ìkọ́àmà oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀sọ a sì rí nínú wọn tó pè ní sunnatun mu'akkada a sì rí nínú wọn tó pè ní fardun ala sabil al-kifaya ẹni tó pè ní ọ̀ranyàn tó ti pé táwọn kan bá ti ṣe jíjọ́ ọ̀ranyàn rẹ̀ ó ti ṣubú kúrò lórí àwọn mi ẹni tó sì pè ní sunna ẹni tó pè ní sunna tá a kàn ń pa oríṣiríṣi ọ̀rọ̀ yìí ló wà ṣùgbọ́n sọ pé fáwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin yálà ọkùnrin tó ní ìrìn àbọ̀ wà nílé yàtọ̀ sáwọn obìnrin tó ṣe pé wọ́n ní kì í ṣe kò sí lórí tiwọn tí wọ́n bá fẹ́ wọ́n sí kọ́ ọmọ tó bá sì fẹ́ wọ́n máa ṣe ìpamọ́ ṣùgbọ́n o à ń pèpè fún sọlá àtàtì à ń ṣe ìpamọ́ ńṣe ló máa ń wáyé fáwọn sọ̀làwátì àkókò márùn nìkan yàtọ̀ sáwọn sọ̀làwátì yòókù àwọn sọ̀láàtì àkókò márùn àti sọ̀láàtì jùmùà á máa pèpè fún wọn yàtọ̀ sáwọn sọ̀làwátì yòókù bí sọ̀láàtì istisqa àìṣe ìpèpè fún bákan náà sọ̀láàtì al-Eidain wọ́n yìí wọ́n yìí bẹ́ẹ̀ ni sọ̀látù kùsùf wọn yìí ṣe pèpè fún bẹ́ẹ̀ ni wọn kì í ṣe kọ́ àmà. àwọn tani àti tani àti tani ìlú máa ń pèpè fún sọ̀látù fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam mẹ́rin làwọn ẹni tó máa ń pèpè fún sọ̀látù fún anabi sallallahu alayhi wa sallam àwọn náà ni Bilal ibn Rabah Bilal ibn Rabah tó èèyàn dúdú látàgùn Áfíríkà ti wá ẹnì kejì ni Amr ibn Ummi Maktum Amr ibn Ummi Maktum tó jẹ́ afọ́jú àwọn eléyìí a máa pèpè fún anabi sallallahu alayhi wa sallam ní masalasi rẹ̀ ní madina ìyẹn bilal àti ibnu ummi maktum àwọn méjèèjì ló máa ń pèpè fún anabi sallallahu alayhi wa sallam ní masalasi rẹ̀ ní madina. ẹnì kẹta òun náà ni sa'ad alqard sa'ad alqard òun máa ń pèpè fún anabi sallallahu alayhi wa sallam ní masalasi kuba ẹlẹ́kẹrin ni abu mahdura ní masalasi makka àbọ̀wọ̀ lọ́n ti máa pèpè fún anabi sallallahu Abu Mahdura yìí nínú pèpè tiẹ̀ láti rí at-tarji' at-tarji' òun náà ni nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní pèpè fún sọ́láàtì tá a bá bẹ̀rẹ̀ sí ní pèpè fún sọ́láàtì wí allahu akbar allahu akbar allahu akbar allahu akbar tá a gbóhùn sókè pẹ̀lú méjèèjì á wà gbóhùn sílẹ̀ á wà wí jẹ́jẹ́ pé ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah. ẹ̀yìn rẹ̀ láwọn agbóhùnsókè pé ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu anna muhammadan rasulullah eléyìí là ń pè ní tarjih wéwé láyìn wéwé ìyẹn fún gbólóhùn ash-shahadatan tó bákan náà abu mahdura yuthanni al-iqama òun máa wí gbólóhùn iqama tiẹ̀ lẹ́ẹ̀mejì méjì ìyẹn ni wípé. tó ń bá ń ṣe kọ́mà ẹ̀ nífẹ̀ẹ́ mọ́ ìyàtọ̀ láàrin ìkọ́mà rẹ̀ àti pèpè fún sọ́lá allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah ashadu an la ilaha illallah ashadu anna muhammad rasulillah ashadu anna muhammad rasulillah hayya ala sola hayya ala sola hayya ala fala hayya ala fala qad qamat sola qad qamat sola allahu akbar allahu akbar. لا إله إلا الله باين يا أبو محذور عمان سيقامة والناس هو أنا ديث توقوني إيه؟ بلال رضي الله عنه وهم تي هم إذا ترجع ينو قوي قوي تي يعني بي كيو يقولون أشهد أن لا إله إلا الله تي أشهد أن محمد رسول الله كيو يجاجا كتوا أقبون سو كيو باكنا بلال انت إقامة يقولون قوكاني الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله آه، شيخ الإسلام ابن تيمية رحمه الله مالي تقنين السنة وناني كما سيما سرام قد يكون باكا أكبر في الصلاة نيرو كبير تبلال إبامي أكبر نيرو كبير تابو محظورة أتبع بيلو كيني الله تنبفون كبير في الصلاة àti àwọn òfin tó ti ẹ̀rọ mọ́. nínú àwọn òfin tó rọ̀ mọ́ ìpèpè fún sọ̀láàtì ó náà ni pé à ń fẹ́ fi pé kí ẹni tí ó pèpè fún sọ̀láàtì kó máa gbóhùn rẹ̀ sókè kó máa gbóhùn sókè torí pé nítorí pé ìgbóhùn sókè yẹn àǹfààní wà ń bẹ púpọ̀ nínú àǹfààní tó wà ń bẹ náà ni pé nǹkan kan ò ní gbọ́ bí òun rẹ̀ ti ṣe rìn jìnnà tó bóyá àlùjànnú ni àbí èèyàn àbí nǹkan míì àyàfi kó jẹ́ pé wọ́n jẹ́rìí fún tó bá dijọ́ gbẹ̀ndà òkè yàrá so nítorí ẹni tí ó pèpè fún sọ̀láàtì à ń fẹ́ kó lóhùn kóhùn rẹ̀ ó sì lọ́ọ́ kó lọ jìnnà bákan náà ẹni tí ń pèpè fún sọláàt gbogbo tó bá gbọ́ nípa ohun rẹ̀ yẹn ibi tó ohun rẹ̀ bá dé àpadàbọ̀ ohun rẹ̀ yóò máa tọrọ àforíjì fún lọ́dọ̀ lọ gbogbo ẹni tó bá sì gbọ́ bóyá nǹkan tútù ni àbí nǹkan gbígbẹ gbogbo wọn ni ó jẹ́rìí ìgbàgbọ́ lódodo yóò sì gba irú ẹ̀san ẹni tó bá ti torí ìpèpè yẹn tó fi ṣe sọláàt. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run akẹ́wàá san àwọn olùmọ̀ alẹ́sùn lórí ọ̀rọ̀ ni àti ń gbọ́ látàárọ̀ ni kọ́lọ̀ jẹ́ kó sì wá láǹfààní. àwọn ìbéèrè pé pẹ̀lú bẹ́ẹ̀ sí mẹ́nu bá fún wa nípa pípèpè fún sọ́lá téèyàn bá gbàgbé láti pèpè fún sọ́lá síwájú jẹ́yàn fi ṣe sọ́lá báwo ni ìdájọ́ orú sọ́lá ti bí àbẹ́yẹn ṣe gbàgbé fi ìkọ́ náà lẹ̀. àdúpẹ́ fún ọlọ́ba ọ̀rọ̀ ni a ti gbọ́ yẹn bíbá ẹni á dúró yìí ní ọ̀la kọ́lọ̀ assalamu alaikum warahmatullahi wabarakatuh.